they do me like a woo, oh, jama. Fine, fine, baby, oh, jama. Chop on my money, oh, jama. Ah! Oh. ó lè jẹ́ àwọn ọmọ awúsọ oníburúkú àwọn ṣàgólo ṣàgò àwọn ṣàgólo ṣàgò. sálárì gbogbo yín báyìí ni mo máa ti yọ èmi ò lè wá short gbogbo yín báyìí lè máa forí kù. ẹ̀lẹ́ yọnu sálárì fún ọ mẹ́ta fèfé jẹ́lẹ̀ tọ́mọ oúnjẹ tí ìyàwó jẹ ẹbí bẹ́ẹ̀ ìyá mi bẹ́ẹ̀ lábúlé. ibọ̀ rẹ̀ wá ni nígbọ̀ rẹ̀ babalówó tàbá náà wáyà òrìṣà wàkọ́lá gè. ó náà fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀ náà dé náà wọn láìkì. ẹ eré orí burúkú wò nu eré ọmọ kékeré wà jọ̀bọ̀ tí ń bá a bọ̀ géètì mọ̀ mọ́ sí láyé àsílọ àsíbọ̀. ojú mi nìkan ò lè délé rí Dorcas Adùfẹ́. Adùfẹ́ ṣọ́dúfẹ́ ni ẹ. Uh-uh. Adùfẹ́ kọ ṣóòyọ ni kí ló ṣe àgbẹ̀fẹ́ ni. ìgbà yẹn ìyá mi ò sọ̀rọ̀ mọ̀nìkì apanimọ́wàá gbó lókìkí òru ẹ̀yin la fi ju ẹyẹ tí ń rìn gbọ̀jà bá tú ẹ̀yin náà lẹ́yẹ bàgẹ̀bàgẹ̀ tí ń gbà lórùlé tójú ń tólé tójú ń tókò ẹjọ́ tù mí ṣe fún tòní ẹ̀rọ. ẹ gbà mí o mo dára mo ti mo ṣàrà. ọlọ́run ti check the meter already The meter be rí. bẹ́ẹ̀ni tó ta fàsókè tó yí dogo rí mo bá yí òrì tọ́nú wò. àdùfẹ́ wa àdùfẹ́ wa ni àdùfẹ́ wa ni àdùfẹ́ o o o o o àdùfẹ́ àdùfẹ́ o o o o àdùfẹ́.